majmu fatawa volume 28 page 18 doka min annahu idza kana maqsuduhum ka ibn tamiya wana karai doka ana ka isana da niru bi hadha al ittifaq ini oiturin tubatin lai wal intima ati oisi kaka emi bragonon emi bragoso emi bi ansar islam emi bi ahlus sunna wal jamaa emi bi markaz emi bi Eh, so aka wewe eh, ay mibi la shay'iyya enyan mibi la mazhab anu aka wewe okay bun temi aka aka ana biki oyi man turin to bedi azaba gudo tin to bedi so na do ameni alka ozo ozo hengwan ke ma ragonin then wal bai'a ati bai'a ile to kanin ana biki isipapa al ittifaq ana kuwa turun tobatin lainin onye wal intima ati oyi claim i am from this group era wal bai'a ati sana vote of allegiance wa ka ma se bai'a mo ka wal lidam o ka ana kisa etonon idan maqsuduhum intentionally at-ta'awun 'ala al-birri wat-taqwa oyi sini eh ibrahima ọ̀yẹ́ sì máa mọ̀gún mọ́tìrẹ so albir righteousness ibrahima wa takwa àti piety ó yàn wà hẹ́ mọ́rin sahaza kọ̀dù amọ̀rọ̀láhù bíhi wọ̀ rọ̀súlù ka ọ̀sán náà òmórí ọ̀rọ̀ àmọ́dá kàmẹ́ àti ọ̀ntú mọ́rin yìí sallallahu alayhi wa sallam. lahu wal gairi yau ne ne a tarnawa duna zalikal ittifaq amma asana bikene ka oyi tirin to bono wa in kana al maqsud bihi ana ki isuro ko asmen ni ata'awun al ismi wal udwan ana ki oyi simi ogumotire so ibyo ime ati oyi simi odudu tina kanewun fa hadha qad haramahu allah wa rasuluhu asana umuri ora me haram onto nara me haram fama qasad bi hadha min khair enyi intentional ina sanna waiza fa fi amri llahi wa bi kulli ma'ruf a bisana kaka omurhi o modan atontwan bisana kaka ma'ruf isana ab o moiza istigna an zalika al ittifaq o hwenwan hunika wa nuka tiri tiri tiri tiri tiri وما قصد بهذا من شر فقد حرمه الله ورسوله أنا أرنا مينا ننو أن يتنكوا مينا ننو ديويني ومهرا مي حرام أتونتوان Is this going to guide Is this? They are is going to condemn him. Don't they? Ele imani guonu. Ole inu ni, ole anu nwono ka tinuwan kitabul bay'a. Bayna A. Al bay'a eh, eh, al bay'a بين السنة والبدعة سؤالني page 36 six ní wọn lórí again ẹwọn ẹnu lórí tìyàn catedon abúbọ̀sí ìlàwà kàrẹ́ àná because ọ̀nà tí ìlú náà yẹ ẹ̀ abúbọ̀sí ìlú káyé kúnná na wọ́dù and lánàá àlekálà hazan nakal alkhọ́ọ̀tì ẹnna ẹ̀yìn ọ̀tún náà kẹ́ ẹ̀yìn ànzìká ẹ̀nà make any clarification rẹ̀ ẹ̀nà kan anáyẹ̀ká alkhọ́tí wọ́nyí yìí nání lọ an rọ́jò ana ko ọ̀zọ́ which is ali hasan al ọ̀hánà ká ojú ọ̀nà náà ẹ̀yìntàrà fọ̀tọ̀rọ̀ ọjà ọ̀ yà ni confess dọ́ọ̀bà rẹ̀ máa ń rẹ̀ ẹ̀nà kan wàlákin náà àmà kẹ́nẹ̀ fi manzili sheikh abi anas musa nasru ọkọ anyị nlehi den na gẹ sheikh ọnọ sheikh abu anas musa nasr abubakar na wata akari nkọ na yezọ den na gẹ yezọ kuma ẹnu rẹ gẹ yezọ wọbi kuduru salim alhilali àti sheikh ọsá anáyí saudi wọn wájú ọrẹ iná náà kíkìgé ìrẹ náà ọnọrí salim alhilali dáhìrì ha bẹ́ẹ̀ ni mashuhur hasan ɛdɛ na nana bi ɛnɛ kɔɔdun ɛnɛ kaa nyi bɛ ɛɛ nyamiri ɛnyi jamaa ɛnɛ kɔɔdun bi ɛnyɛ na wi ɛnɛ dɔnyɛ ɛnɛ beautifully decorated ɔk abe ni yizɔ ɛnɛ yɛ ni sikɛ nɛ penitin ɛnɛ mɛ clarification ɛnɛ ama ɛnɛ yɛ sikɛ ɛnɛ ni tuya ɔk ama asɔrɔ ala anahu lami kɔwil ibnu tɛmi harfan wahida dɔk ayi sani bu tɛmi yɛ kaa ɔni kan ɔyɛ konyi wɔɔdi konyi anɔ nsɛn hɔn nan. ziyadatan amma qal ọzọ nọrẹ kan dọla rẹ dàtú ẹni ìlànìrìkẹ ọfẹnsì ànìn ọnọdẹ kọmíìtì ọnọdẹ egun tèmi ẹdọ change ànìn ẹrẹ wà hóòtù ọkìsí bùn tèmi àkàrìgẹdẹ ọnì kàwọn kuma dọrẹ wọlá yóò na iná wọpútà ìzìn ọrẹ bá inu inú mọ̀nà inú wọpútà ìzìn. ma ayan ka ki yau mai zin dawe ko yana ore ba sai yani inu mono that very time li shiddati ghadabihi agri oy kata wona ka ayudu na wana tribe tribe da jai wartifa sautihi date oy shonwote ba na ku shonwote ba ore ba sai furso ore be give a chance linubayyana lahu wajhu khatihi bi an sidoka ile ni bunte mi ka iluka tire enuka e bunte mi ka wo fakultu lahu abubasir kadihin ka ayon ka lanada alqura idan hum alladhina yahkumun ok abi annabi edan nabi riduwa fa abubasir ka no shan cheran wono no to morid abubasir ori dan but o in net ka ọdún lè rí ìdán abubasir onore lè rí ìdíwọ́ málọ̀nà then ẹnẹ́kùn náà bí di rí dáàkì ke ene ba mu karere no nin wa yarifu man minna alladhi kadhaba ala ibn taymiya wa qawwalahu ma lam yaqul ben re eno bi ne ni ni cheche kubun taymiya an eno bi ne ni ire ibn taymiya na ba ra ire no ka aka abubazir ko non non awa na kare ko ko non wa kana rajul qabla dhalika yasna ala kutubi khairan wa bdi kan ko dori duwan wen dora فانقلب بعد هذا الحديث الهدف إلى الطعان والشتام لنا ولكتبنا ذلك boko awa ne mun do kwa ku yare ku da da koyo da ku yayo wa kana zalika qabla an yutba hadha alkitab wa yara an-nur oka ina na waname da ta mu wenon o iru wenon do abaka do an litiwi ìjọ màá sọ ká kóòtù abúbẹ̀sẹ̀rì ká ẹ̀mí ká lónìí èyí dáná sífàtú tọ́yìfà tó mọ̀ nsúrọ̀ ẹlẹ́tì yẹ́jú bọ̀ ntò kẹsìrì tẹ̀wádà ha page sixteen abúbẹ̀sẹ̀rì ká mi ká yìí wàhálà lẹ́sẹ̀ huwa nasu ibnu tẹ̀míyà kama huwa fi majumọ́ ìfàtàwà abúbẹ̀sẹ̀rì ká ẹ̀ bi ẹ̀sọ́ni ibnu tẹ̀míyà ká tẹ̀lé majumọ́ ìfàtàwà náà ọ̀kà volume twenty eight page eighteen wàkànnà rahimahullah. ọka ọna kibu ntemi ya nwunye ọdọ mmanya bayo yujib an ilakọtụ telmiz bi muallimi ibu ntemi ya bani give answer ami hosire enere isawu ko relationship ọza anụrị malan ọza anụrị na zukewu وعن شريعة وعن شرعية شد وسط التلميذ لمعلمه أتي أي نيوانا نيوينو دا ke ewu ataruwa na dikewu anyoyi n'aka na onin isa na so onin babe onika lukaka masu urgwa mgewe masu bai awo en wuri enen walam yashir qat ila albai a wal ittifaq akuwa na teki volume 28 page 18 ini majmu fatawa ibn taymiya enyi word this very word is oka albai'a al ittifaq zai manin yire ama dɔ daa tɔn daa kaa dɔ ɔdɛ kakan so ire nɔ dagbasi ka ɔmɛ ya ini ibu majumu fatawa ibu ntɛmiya dagbasi rɔn sɛ ko wa kan ka wa ilai ka kɔluhu ire nyi ibu ntɛmiya kai ka ɔzɔstu fɛtɛn wala ya shudu wasatahu la muallimihi wala li gairi muallimihi ka asanye ɔza

eji ile nwil kemi coat of non coat awon ibn temi ona ka zo ka fa in kana al maqsud bi hadha ash-shadd wal intima at-ta'awun ala al-birr wa taqwa fa hadha qad amara Allah bihi wa rasuluhu wa la ghayrihi de Hasan al-Halabi donika idha kana maktub hadha al-ittifaq wal intima wal bai'a ila ni ibn temi ona ka don ko shot na kanan dos ittifaq sizon ti ononin eléyìí ọ́nìbùn tèmi yẹn náà alintima, al-intima dáìkọ́ ọ́nìdọ́nù kún ẹ̀jẹ̀ gèsè náà kanáà so ìdáná basir is gonna correct on and ini evidence ń lérò anányúkátà kékeré ini ọ̀nà òṣèlú kò tún ní wé ọ́nì ibùn tèmi yà mẹ́ anáwé màjúmọ̀ fatawa ibùn tèmi yà so ọ̀nyídá ọ̀n tó mọ̀rí sọlọ́láhà rẹ̀ wọ́sẹ́lẹ̀m ọ̀rọ̀ àfẹ́sọ́yì ka fóoru dẹ́ họ̀tá ara nyẹ́ nà gbọ́nà ìkàkà jama ìbàbí dẹ̀ àìhẹ́ ọ̀dà ní nọ́ọ̀yì dẹ̀ àdọ̀là ọ̀hún di tọ́ abubasir dáàkà nìka. ومنها أن طائفة منصورة تعمل صورة جماعية munazama abi ilagwana ikeba ha onu muri ba mugumo ye eni ukore ni ne bame juzi jama munazama and juzi organization they organize tere alaiha amir de ninyi amir muta anaika da sasa والذي يكرر ذلك إذا نهي لأن pete umurun najmul zikruha fi nọkọtì tálíẹ̀ ọ̀nà bí agomi issues anáka omúlẹ̀ sí ìnájúmọ̀lù zikro ibà kàtìrẹ́ ní jùmùlátàn ibà àná yẹ́ bá wọ́ gánà ibà just summarize and tìrẹ́ in the following nọkọtì tálíẹ̀ in the following points àwọn yìí inal muham alẹ́tì tẹ̀kọ́mù bí atọ́ ìfà mọ̀nsóró ẹni sẹ́nà ẹ̀kọ́ important ọlọ́mọ̀ríkì ọ̀nkẹ́mọ̀tì sọ̀lọ́sọ̀rọ̀ kẹ̀rẹ̀gbẹ́ni ibà ẹ̀mẹ̀ wọlé ti min halkital fi sẹ́bílì láà ọ̀rẹ́ yìí náà kí àkọ́wá kọ̀rẹ́ kó tó zòmù rí yẹtàhílù kìyàm bí ha anáìka ọba ọba ẹni ká ọ halal kẹ́ni kwẹ́tẹ́ jẹ́ dẹ́ mẹ́ ẹ̀ zùmẹ́ ilamin hilal amalin jima'i aka ẹni mẹ́ jòdì ní jama munazam dẹ́ organize wẹ̀ ni akhzu bi jami'i asbabil quwwa wa zuhur. den then nsumanzi abi uzono kata azibe ati uzo nyake bebere kama qala ta'ala ana kumuni nanyoba makaka inna allaha yuhibbu alladhina yuqatiluna fi sabilihi saffan ka'annahum bunyanun marsus Mwenyezi Mungu Taala kunu na ziliazna yake ku kutuzu mulhin saffan ini jamaa den then ya ka'annahum bunyanun marsus ili yana ka hinwe wal qaida والقاعدة الفقهية wani ni ana anaika ati derive islamic jurisprudence wúwèrè ka kàtí lọ́ka yìí ma la yatimmu alwajib illa bihi fa huwa wajib àbísánà ìkàkà wájìbí ọgù ẹ̀rọ̀nyìnsẹ̀nẹ̀ ìsọ̀nàrẹ́sù wájìbí ẹ̀dá ń jama ẹ̀rọ̀nyàdọ̀ na lẹ́nà wàbàbù kà ń jama dole ọ̀rẹ́ mi kàn yẹn dọ̀dọ̀ ni wọ́n kọ́ọ̀nù di kìláàfì zalik àìsàn àkè èyí kọ́sọ̀ nù dá ìkẹ́wọ́n jẹ́ tó yàní dùyà òkèsìrì mi nàlù wájú bá iye ọ̀nà ọ̀nà àṣẹ̀dùká we are going to waste a lot of wájibi anáìka àyàn ah, inú dákà mi anáìka jihad inan ọ̀yìnmá ni wẹ́ẹ̀ ni kazalika alfardiya ẹ̀dẹ́nà dá ìkéyìí kìnnìkan kọ̀ọ̀dọ̀ ní individualism. والفرق والاختلاف دا جهي دا جهوني وهذا بخلاف ما أمر الله به ورسوله أصلا أنا جوني إنسانيكا أمره أن رمتان أي مدن كما قال تعالى أنك أمره نجنب مكاك واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا أبون توكو أمره أبون بيم بيم ولا تفرقوا أفرق جهيني أصلا النبلا إن الله يرضى لكم an ta'tasimu bi hablillahi jami'an wala tafarraqu in hadithu ni imam muslim dawe ka umrihi e hina tunin ka wa raben ni duwa suzu bu murin atule ka hini ahasa annabi sallallahu alaihi wasallam in hadithu na ka o bayni sahih sunan tirmidhi on to murika alaikum bil jama'a aw oh, duwa ni kwa mire ini jama'an wa iyyakum wal furqa mi ara ni ini oyi gahi ina shaitan ma alwa ma alwahid ozikunya anaji yenwan doje yenwan kona min dualism ontumuri kon shaitan azezen wa huwa min al-ithnain abad ena ika esigweba kokoi turana shaitan nuzurwa agwawo don tumur sallallahu alaihi wasallam continue ka man arada bi hubuhatil janna falyazlam al jamaa oni tika asal janna ono wo ozono ọ̀tákù jama sani ma sọ̀rọ̀ ni jama hadith ọ̀nà ní sọ̀hí hussein ọ̀nà tirimizi hadith one thousand seven hundred and fifty eight wa kọ́ọ̀la don tún múlẹ̀ kàwọ́sán ká iyadulahi ma aljama omori ọ̀nyi wọ́tí ni jama owó omori ọ̀nà ni jama ọ̀nyi sunan eh, sọ̀hí hussein ọ̀nà tirimizi hadith one thousand seven hundred wa kọ́ọ̀la àwọ̀sán don tún múlẹ̀ kàwọ́sán ká aljama àti rahma wal furko azab kìsìnà jama ayan bobin oyi gahi dobo yan osonon ibn abi asim o chobe ini wen ana as-sunna wa sahahu al-albani al-albani kadifan sahih وغيرها كثير من الأدلة التي تأمر بالجماعة والاعتصام بحبل الله وتنهى عن الفرق والاختلاف إن حديث أنا روبا دكي إن إلين حديث نن أنا أمدا هي كابريا يا مين رغو kuma dia tuku obo mori di ya da hon ni oi ko ga hiwe onre oi ko eh oje munye be wal gharib fi al amr oka ini yene ini rei an alladhina yaftahuna al fardiyya abanaka eni yesika akum individual ke kunza jamaa kunza group wal amru al fardi ba'idan an al jamaa kuma ita na ahi kura mukori individualism on do lori jama but erenan emansu iwenan tere they will still want ka ball wa gode ne jihadis da ka kone da isa ama efesen jama very very useless irony ni this is very useless irony oka enwenan alladhina takshairu juludahum min kulli amali munazzam Breaker, a chuwa enwe ore mi lele kuku mu leba be for mi movement da chuwa enwe ore be ahe ni sai al qaida da tanzim al qaida khawarij a chuwa enwe ore ama de mi jama o dro de da bai no la si da la go le nyawo na kan kan ko tuk ma lo kare da ka sheikh inshallah eh, sheikh liqauna sheikh ana ba kare they want it like this kala gudan they want like amanyi jamaa who is fooling who uh, okay ise hiyo ne ine ngure hedne ne then kuma da ya sai hadisa na ka any obi wa yastashhiduna biha ala khata'in kullu man yad'u al umma ila an tantazim fi jama'atin wahida da ya ni venure da ya ci jozi eyo yin ala khata'in they are see witness and wọ́n wọ́n ní hadith náà ẹ̀ka ẹ̀ lọ́ against him they call against ọ̀rọ̀ náà ẹ̀ka àhẹ́rẹ̀ ah, ká àyẹ̀wò àbàbẹ̀ dá àmì ìrànkọ̀nyà alakọ́lbi rọ́jòlin wahid then ṣọ́ọ̀rọ̀ nyà mọ̀dọ́wìdì kọ́ọ̀nù ọ̀ọ́lì dẹ́ni wàhálà min hajj wahid then rẹ́fṣin àti methodology nyà báyìí methodology ni lè ṣe hajj so many methodologies wani lagos ajedaji PMC, the muslim congress Ena lengi mẹ́tọ̀ bẹ́ẹ̀ ni anáìkẹ́ ẹ̀ náà yẹ́dọ̀ tún mẹ́tọ̀ dọ̀nà every four four years they change amir amir náà dèrè ẹ̀kọ́ náà ẹ̀rọ gbọ́dọ̀ àná this is democracy ẹ̀mí amir ẹ̀ náà máa ń da abu umar Faruk. ọ̀nà abu umar Faruk kọ́ ọ́ pàtàkì we are friends káàkiri máa dúdú àrà gbọ́n Ewa ẹ̀wọ́n yóò tún amir àná it's democracy akẹ́yìn but ẹ̀nà ẹ̀bẹ̀ Ama. nke a huri laqad kana lakum fi na uri juwa na ro ni eh why america why salahuddin ayubi islamophobia ona ba tona diwa ni tmc ne ko na ugoro an ìràgbọ́n ẹ̀ náà dọ̀tí náà for four years it's democracy. but name is ẹ̀yẹ́rẹ́ wọ́n ẹ̀ asalaamu alaykum alaykum salaam wa rahmatulah kẹ́hìn alhamdulilah alábi kan náà wọ́n yìí ká ẹjọ́ sí mẹ́rin tàbí mẹ́rin ni àmúkùnrin rọ̀ ilẹ̀ náà yà kàí rọ̀ ọmọ náà ń lẹ́yìn ọmọ na tó tẹ̀yẹ yẹn náà so that because abẹ́dọ̀ yìí the same methodology abẹ́dọ̀ the same method of approach to issues. anya ah, za ina gwaje da kana tabligh idan ni dai meto da ni kul la ilaha illallah tadkhulul janna kul la ilaha illallah tadkhulul janna yutu da ka kul la ilaha illallah mara me ko modan wan iye man kan yiru na gwawo ya na me four months yehi tola enyi kwa muhali islamu yehi peto kiin ọta wadok la ilaha illallah de iri akusala ọdọ àfihàn rẹ kọ mu ẹsì this is it wakunu kokoro ndaka en kati ni kokoro na afaka amma amradul umma mamnu sokazir la ilaha illa kul la ilaha illa allah jameen rewek asura na renyo wa me ama bon eh ba bo hebora eh, nan oira gweno mere yim ni mi atwa ha man tabligh mene duka mu ezbora nuka omun na odon re dadua di muhol man is man re me dotin method no awa dotin kìsà àkóyàn òkú láìláà ìlàlá o dáadáa wọ́n yín kó ilé ìrèlè yín. ọkà àgbáwọ̀ ẹ̀nà ni wọ́n ti yàn ká àtàntàlin fi jama'atin wáhidá ala qalbi rajulin wáhid wa ala minhaj wáhid minhaj nubuwa on a prophetic method manhaj ọ̀nyá not different manhaj. àmì dúró ìka anyi ìlàgbọ́n náà yìí anayi iragwa anyi iragwa na algeria ranwa jin mujahidin group erin ekanere السلفية للدعوة والكتاب جماعة السلفية للدعوة والكتاب لكن هذا من هاجة القاعدة للطالبان لا يجري أيضا الجماعة recently bẹ́ẹ̀ address difference àwọn ni ẹ ká yín sí ní ilé inú taliban ká yín ní inú taliban náà iná jẹ́ ẹni kúta náà iná mọ́mẹ́ sọ ẹni ẹni jamaatu salafiya lè dá àwọn alikitab alhamdulillah ìjẹ́ra i know that difference ìjẹ́nẹ́rẹ́ inú taliban dẹ́kọ̀ọ́kọ́ lè recently anyi kassette náà ká eh, ayman azawahiri hafizahullah dọ́ka ọ̀nà yín good news to the woman ke. Okay ehore hwajin jama'atu salafiya lidda wal kitab enera su bai abai maula umar en ka bata ma yayi join ni ba won mun na wande ku ni wa hulawa eh ani rei jama'a o imewe o ma na anyi yin miska ma fe ku si ino ma hon rei jama'a amiro non yan ne rei sa kuma kai me kamai ku hadith ana ini sahih muslim kana ika jabir radawan jabir ibn abdullah radhiyallahu anhu oka samitu nabiy sallallahu alaihi wasallam yakun la tazalu ta'ifat min ummati yuqatiluna ala alhaq zahirin ila yawm alqiyamah qala fayanzil isa ibn maryam fayaqulu amiruhum تعال صل بنا صل لنا يقول لا إن بعضكم على بعض أمراء تكرمة الله هذه الأمة أوكا jabir ibn abdullahi ka on tumur sallallahu alaihi wasallam ona wo kaka ka umma ba be de azen yira go anaika ini umma non ana masawul de ya kure kutozi izaiza de ya triumph horo di kiyamut bi an horo da nabi son ha kuciya anabi so tiwe tuwa da ka di fa yakulu amiruhu ona odo de no mono do ka ta'al ve salli lana basai kusala dai bana kaya ni bisa fa yakulu la da ni bisa ke yi inna ba'dakum ala ba'din umara eunni ni eunni o mamire eunni asan takrima allah takrimatullah hadhihi al imara ala hadhihi ta'ifa ala lisan nabiyina alayhi salatu wasalam ka it is authentic and it is legal kanyi amir if any group tinasul aran nibi omeka fayakul amiruhu amir ẹni wa ka wa ala lisan isa da nibi so ne doyun ka anabi so ba ka ka inna ba'dakum ala ba'din umara ehun ehun no mamiri ehun wala yanbaghi an yahmila hadha adan yelina da ka okay abi Ah, ìràgbọ́nà níbi iṣẹ́ òtún mu náà wọ́n bá kan awúfẹ́ sí ìrọ̀ ẹ̀wọ̀n ìrìnà ìdọ́ka wàlá yẹn bàgì ẹ̀ wọ̀rọ̀ àníyàn mi là hàzà ayé sí hàtìl ìmárọ̀ ka ọ̀rọ̀ zá ìrẹ̀ nù dọ́k wáyé nà ka ayé sí hàtìl ìmárọ̀ ka ọ̀tẹ́ntì kanyamir dọ́dọ̀ zá tilẹ̀ so àlà áhìrì tọ́ìfà wọ́kùtù nùzúlì ìfẹ́ aleyhi sàlám ka ìràgbọ́nà níbi iṣẹ́ òtún wá kan dùnà má kọ̀bláhù ama ɛyɛbrɛ mana bi di bɛ tɔn di da ni bi sɛbɛ bɛ agolo kisɛ mɛ fɛ ina idɔfa tɛl amir ila tɔ'ifa on tun mori bɛ na relate ira amir na wani ira tɔ'ifa ira jama ira go don tun mori amir hum amir ne ɔka kamir last group amir hu idɔ kamir hum ma bayani wɛrɛ wahuri alayi rɛ ihayika an sifa sifatu hadhihi taifa hiya al-istimrariya on tun yore quality of this group anan o ka bai na purun bai na purun in re ano ka kifa la tazalu la tazalu en mo ne ba fe je بين استمرارية هذه الإمارة وصحتها so لا تزال طائفة أين من رأي ما في جه كما أين من رأي أمير أين ما في جه أبان ونا وإن الإمارة صفة لازمة لهذه الطائفة في كل زمان أقول إذا ناهي كاني أمير أن يدودي بنا من إلى يلقوني أنت من أسنيو أقول كي أنتم لك لا تزال أين مناسي جي so an kuma ikan yi mun da gona sai jawo erin mun ne rawa sun yadaudi fa idza sabata annahu ta'ti ala almuslimin ana ka o ya fadaka obere to ko mori ni azmina umana kaka yaftakiduna fiha al-imamatu al-kubra enniba lake imam obani kekere anani al-khalifa da zenyi hilafa da zenyi caliphate ana wika anyi ana moni nanan ebe anira anyi to بلاد أفغانستان وثبت صحة واستمرارية الإمارة على الطائفة المنصورة dole rihe fetren ka isa na ahi iragwenen anaba yere so ire poru beba anapurun eba je therefore takunu imara ala hadhi ta'ifa fi halati in idamil imara sahiha insha Allah aka anab kanu meyan umuri osi eni iragwenen anaba kideza de jere so ira den ni nyamir oje ke abonyi rẹ́nu ni bọ́nú kóòtù hó ni lọ́nàhí al-umda fi ìdádì al-udda wọ́n ni sheikh eh, abdulkadir ibn abdulaziz mi page sixty eight ọkọ̀ gbọ́ wọn hó kitabu mufidu náà sọ̀rọ̀ bí kìláàsì wọn náà kọ́ nyàǹfà náà wọ̀ ẹni bá náà advice ọ̀dà kọ́ náà nyẹ̀ wúri ìdánù lórí ìdánù. قد صح عن النبي عليه الصلاة والسلام آني حديثنا صحيح دون النبي مولى مولى دور مولى كوك أنه قال كوك أكا إذا خرج الثلاثة في السفر أنا بكا أذنيتو كنا أنا هليه فليؤمنوا أهدهم أرنيانا إني إبراميل دو سوا دي نا دي بي حديث رواه أبو داود أبو داود دي حديث من دولة إني صحيح جامع أني ينا كوابي أنا الباني كنوري صحيح جامع حديث 500 دولة نانين وفي رواية عند أحمد إن الرواية نايكوا بعيد أحمد بن حنبل أوكا لا يهل لثلاثة أي إيه حلال أي حلال يغنيتا يكون بصلاة من الأرض أنا كأي يهن يني لفتشنون كأي إذا إلا أمروا عليهم أهدهم أكا أني شرنا دوا ميرين إذا يعبون وإذا لهو فإذا كان ثلاثة في سفر تتعين عليهم الإمارة Oh, but still, can I of netana travel? Or become wajib ka in yamir dir'an li husul al furqa wal ikhtilaf huwa si kokozi as as wa sana nye gahi asana nye jemunye da gobe an an nyo dawidin fa yakunu min babi aula agwa it is even more or buttress the more ka an tatayyana al imara ka ara bikum wajib ka an yamir ala ma huwa أعظم من السفر إن هناك هون سفر أنا كالأمر بالمعروف والنهي عن المنكر أنا كجهاد في سبيل الله من أجل استئناف الحياة الإسلامية ألا من منهاج نبوة فلما دع كا ọ̀rọ̀ ọmọ ìlà báyìí kí sọ́wọ́ كجهاد تولي ọkù jẹ́ tó lómo ní ọ̀yẹ́sì ṣọ́ọ́bẹ́ islamic living amẹ́ríkù kó mo Uh, ila basiri kato den da basiri kuwe koti uh, arfa na wan ina arfa no kot eh rufa da ke amma a ne jemi ze kot arfa ta arfa papa onobi ma abo oga abanyi mi henu me onobi taqiyuddin shaykh al-islam ibn taymiyyah rahimahullah oka yajibu ibn taymiyyah kare oka yajibu an ya'rifa ọbụ wajibi kọrọ ya eh? ana wilayata amr nas ka da anyo dọbde ana oversee ya fi yasada min azam wajibat din ọ ini one of the great ababo adininon ebe ababo kenobi ababo banyowin ka anyo na ka azam ya ato an ono dọbde nin da oversee ya fi yasenin ibn taymiya do continue dok bal la qiyam lid din wala lid dunia illa biha wẹ́ẹ̀nyẹ̀ ńṣẹ́ di nìyọ́n nìjẹ́ ẹ̀ha ọ̀nà wẹ́ẹ̀nyẹ̀ ńmẹ̀ ẹ̀yẹ́ wọ̀nyẹ́ dọ̀wọ́dẹ́ fẹ̀yìnbọ́nìyà adam fẹ̀yìnbọ́nì adam láti tí mu maslahatahum ilà bẹ̀lẹ̀ ìtìmá lè hajj ti bá adam wíwá bá a. agoka ẹ̀yẹ́ níbi adam ẹ̀rẹ́ ni o ó bẹ̀ tẹ̀yìn na ẹ̀rẹ́ nẹ́bà bẹ́mẹ̀ agoka sẹ́mẹ̀ ẹ̀rẹ́yìn òun ní ìdí sọ́ọ̀ ọ̀gbọ́n mọ́sà ẹ̀rẹ́yìn rédíò ní òun ní ìdí ọ̀gbọ́n náà onídọ́gbowó wẹ́dà àyíndà wẹ́dì ọ́ onídọ́gbowó hẹ́pà àgọ́wà sẹ́láàdọ̀ sí rédíò nìkan yìí ní ìjẹun throughout wọlé abúdó lahum ìndàlẹ́ ìtìmá mìíràn rọ́ọ̀t àgbàwọ̀ ọ̀rọ̀t túkà yìí ẹ̀ nà kó ogo tó ha bani adam ẹ̀dẹ̀ ẹ̀ nà kó ogo tó ọ̀dà káwé ní pùpù àbẹ̀dọ̀ ní mìíràn rọ́ọ̀t àbẹ̀dọ̀ ní dọ̀dẹ́ hàtà kọ́lá nàbí sọlọ́sọ́lám ibùsùn mi ẹ̀ kàbílẹ̀ ní màkàn dọ́kà pọ́nrì túkà إذا خرج الثلاثة في سفر فليؤمر أحدهم بس حديث أنا وإن كنت ملكا الربع تكن لي أكوس تراولين إشار نعمي أمير وروى الإمام أحمد ابن تيمية أي كارين لأنه إتاكا إمام أحمد دو دو أو دو أن عبد الله بن عمرو أن النبي صلى الله عليه وسلم قال كا إمام أحمد دو دو سنة نان مسند أحمد بن حنبل قال كاكا unto musallallahu sallama raki la yahillu li salasatin awra yaznita nukum yakununa bi falatin min al-ard ka enne yaha enyenyi initi sonon de avoid okene illa amaru alaihim ahaduhum akor jale ni bamir fa awjaba ta'mir الواحد في الاجتماع القليل الآرد أنتم صلى الله عليه وسلم دم واجبين كنيامير كنيا lil itima yazna kai kogo qalil sheko which is arneta al arid fi conditional on safar ila me yoko ene kuraha ene bana travel dili hem kene komuni komuni bebe ne takenen do condition na kai ne ko stay if on to mo kaka that fight that condi ke conditional ever again is accidentally when they have ana ko mania ọka ibn tèmi ìkó tí imam ahmad ibn hanbal ani imam ahmad ibn hanbal sáàlù sunna ahẹ́ imam ahlu sunna wa jama ibn tèmi ọ̀ṣà nìka dé ìkó imam ahmad ibn hanbal kọ́ka yìí anab kánọ́ mi yan tanbihan bi zalika ala sa'ir anwali anwa al-ijtima ono wonun tumo si huye tuka en time oni yana kogo abedonye eh odobdi ولأن الله تعالى أوجب الأمر بالمعروف كغوكا أمره أن نبا أرى ما بابوكا يا كورونو يا مدى لك مويدا والنهي عن المنكر دي يذهوني أدي ولا يتم ذلك إلا بقوة وإمارة إتنون إذا zume ema nyukata ukata naka na ukata kehi ukata te ukata lafiya wa imara atadawdi wa kadhalika sa'iru ina abisa no muri mababu min al jihad ino ku jihad wa wal adl atino mi justice wa iqamatul hajj ati oisi hajj je agodureke Nigeria na enu maka wanga jina kanya mirul amirul hajj babo puru de hotel wal jam ati abiri ana kujuma dure kanya dawde wal ayad ati abijoni ko danyi odawde nan wa nasrul mazlum aya kunyo na ikaw eba nam a ah, mewari yiz kona kuwawo ibe do jeda ndi nyodo di ini li jainan imam ahmad ibn hanbal ona kare yani fal wajib oka kuwawo ana babu ittikhadul imara ona baka aboko muri ya za kisana hikanyamir dinan ahekawin nagowera gwano ndi anyamir wallahi dini Na gwa keyedo ke ya ya compromise on 20% ahekawin amen it is part of our religion kaya misoi yanyamir wa qurbatan dobe oy kagori yataqarrab biha ila Allah oni se kaguru morhin fa inna taqarrub ilayhi bi ta'ati wa ta'ati rasuli min afdal al qurbat agoka oy kaguru morhi de oy sasa ati oy sasa nto morhi ini kana nyumba nyumba se kaguru morhi ewenen abirani ani man katiba o ini fatawa volume 28 page 390 to 391 majmu'u fatawa of Sheikh al-Islam ibn Taymiyyah volume 28 page 390 and 391 وقال الشوكاني إمام شوكاني أن لا كري أوكا بعد أن ذكر أحاديث الإمارة في السفر إمام شوكاني إجارة كري حديث نتو ملكا بدأ نيو دودي إني أزوتوا ولان ìjọ́rẹ̀ kóòtù àdìsọ náà lọ́kà fíhá dẹ̀lílùn lọ́kà inan ara yín proof ala annahu yushrewu ka pàtàkì tààrà ara yán ní sẹ̀ríà lèkúlè adadin ka àání ìrìkà ẹni nọmba náà ìka balaga salasa fasọ́ ada àzọ́nà àgó ẹ̀ta àbíkó ìhúnàbọ̀ ẹni amẹ́rù aláìhìn kẹ́ni nyàmìr ẹnna fi zálíkà àgó kìnìrẹ́ náà asalama min alkhilaf ana nyodo di aba nyene te honi oyi gahi oyi oyi difference alladhi yudi ila tilaf ana konyon konkata ni tusai ni tilaf imana destruction فما عدم التأمين يستبد كل واحد برأيه أكاكوا ويركا أين يدوي دي نعم Uh, imamu shaukani wani makara ne ranika ana abokazan ya daudi na fi gwayata abukuhuna wa dan na enya mirin it will lead to you add the ilatilaf what will lead to ka anyi destruction ka fama adam ta'amir ana ka anyi lack of amir aha yastabidu kullu wahid bi ra'yin aboda wana fi ra'ya ne mukoro agwado kai wa kanyamir kene ana anyi jama'a dara nyamirin ezo jẹ iko wa right ezo awore jẹ iko wa right ama were app ọmọdé right the right sugbo ẹ báyìí damirika ọsọnà ni yaasin drop out ọyọ sima kan náà ẹnọ mẹ ima ahmed imaamu hasan albanna rahimahullah ọkà ọkà isana one of the first step ẹni destroy jama ọkà yìí dùn yín ra àyà dùn right damirika ọ̀rẹ́ yín ra àyí dùn right nendo wae kiwaro ko drop out destruction na start ni jamo now but amir all right jolly amir no drop and that shower na right but any issues uzono kaja ndo na right una mi no right ora wajibi uwa yeye ka nyami eh, ya we wako dof jani now asa sa wa dof din oyo unisema ko sasa yeye ka nyodo dof they will drop out do sa sa dof din but when you the dof wrong ọdọ dọ na every kibru every kata mu every kata drop pan. wọ́yá alùmọ̀ayú tó bìkọ̀ hawaahu then ẹ̀rẹ́ ẹ̀yọ́ dọ̀ dín dá àṣàṣà dọ̀rọ̀ dọ̀kọ̀ na drop opinion náà ẹ̀rẹ́ ẹ̀rẹ́ ẹ̀wọ̀ nyọ́nyà dẹ́rẹ́ wọ́yá alùmọ̀ayú tó bìkọ̀ hawaahu dọ̀rọ̀ akọ àmísẹ́ náà ẹ̀ka ọ̀ correspond to oishan fayihulukun dẹ́ni halaka múyọ̀ hórẹ́ wọ́n máa tàmír ara anyo dɔ didure ka yoke lɔ ɛxtilaf da anyi isana ayi ka agye nwunye dɔ ko yɛ tie kɔɔ ngon ara anyi ara anyi central ara anyi central ara anyi za ayɛ resolve rɛ wɔtɛkyɛmi olkalima de ere komori ɔkyerɛ yɛn didure ka ba bɛ imam shawkani continue abirɛ maa ka ɔde imam shawkani akan ko idha shuri ahaza lisalasa yakununa fi falatin ana bika kanyodo jonon ara nyoi eznetana ikaka e a travel ina hana kamar na gari wuzil kenen aw yusafirun abkai yahudayin fa shar'iyyatuhu dan da moda li adadin akthar yana ke runawo yaskununa alqura ana kwani rayihin wal amsar e rayni in the city and can run in villages ويحتاجون لدفع التظالم وفصل التخاصم أني أني نيد أني نيد sorry لدفع التظالم وين أن في different them when from any oppression وفصل التخاصم لأن ده نفي دو كودي sorry أي إلى ذي إنها كان ني دعما نيني يلمو لغنون أولى ono baba buhun wa ahra kuma non light hun ila non non mana ka wala to ni imam shawkani kan o ini nailul autor on imam ni me volume 8 page 256 o ini nailul autor agwen mahan wi kutub sunna nilul autor volume 8 page 256 eh onni kwasi zete wa وقال إمام الحرمين الجويني saudi na man duhan umana do de nyi good imam de nyi ma de ya imam wa ha na ko right there wo king went along hele do ka next year yahudi ne ho ni palestine ama man hele arafa de na march na ho don ni next year no ni ege ide wo so de na ka hit na ka ete wallahi enya bena na ka na misalafi ayi so enya ne ka but o oh, ko american dictionary o oh, inan ayi b'a ka because a bɔ nyere yi. وقال الإمام الحرمين الجويني رحمه الله أك فإذا خلى زمان عن السلطان أنا بقي ياها يني أهنا أنا كي ليداي كتاب وسنة وجب البدار على حسب الإمكان أوكا أورا بابو كسوي كأهي تهو كتوني يعني إلى درء البوائك أه- عن أهل الإيمان كيا مسور كيا دوكو لأن كتني ينكرنا كيا دو إلى أن قال أوكي بسلام أوكي أبي أه بردو كارينو نتو إذا كاكا وإذا لم يصادف الناس قواما بأمورهم يلوزون به فيستحيل أن يؤمروا بالقعود أما يقتدرون عليه من الدفع الفسادي فإنهم لو تقاعدوا عن الممكن أم الفساد البلاد والعباد آه إمام حرمين الجويني دوكوا كانك أذن نيزة كويتة دي هي إن كورنيا أنا إكا أهنا كورنيا بلي كتاب وسو نيزي بيوا آسي جوجريني دي سي شوزنيا دي ميكا أولنا نوغنين dɔw shɔtɔb di ma ɔ li dɛn ni tɛrɛsu ozo murihi tɔ ɛn ɛn ɛn ɛyɛ bɔ mɛ dɛn dɛn masawul ɛho kata na ɛnyi dɛn na fi eto idu dɛn na fi do kooli abɛ mi ba a yà tún de ɛkura amul fasa albilad wal ibad de ɛsɛ naa yi eto di du do duku abɔla yɛrɛ so do duku abɔla yɛrɛ so so ulama ina karai rurufa da ki a ranyi eh, eh, imamu tahawi onare karin renon ini uya ne fatuhul eh, bari e ibn hajar askolani man koti imamu tahawi ko mane ka onare karin renon imam ibn qudama al-maqdisi rahimahullah o kuma mare ka ini al-mughni afame ahororororun ama ka san ka e tonon kilo zin e mo yo si ono ni ka se establish ka banga jin ya dotu ni ka a bedo ora bi dole e mo e bi ya dotu kene isoni doka wajibi ovin di doka ye me be ya ri omuri hirin ya ni jamaa di nyodo di di ami al amr wa nahy anil munkar di luka ye ko wo me be yàrá omori heavy for that ẹ e, omori osi anyi wonimi sika ọrẹ ẹni masu ọ̀nà níbi ní english language. ọ̀dọ́ yà ni ọ̀nà àníyàn masọ̀wọ́rẹ̀ this is about two hundred and pages I know about two hundred and sixteen pages well èdè mi download am hore unfortunately mi ọba ma travel and eré close am website náà rí inshallah shahid dot wordpress dot